síbẹ̀ láyè láti tí ò ní láti ṣe lọ́sìn síta tí wọ́n wá sí ọ̀rọ̀ kárọ̀lọ́rùn. àti wọ́n wá fi yé wa wípé a ò gbọ́dọ̀ kàn mi mà láti ẹgbẹ́ mi ní ìdíkò mo fẹ́ pè bóyá ohun tí ó ń jáde rẹ̀ láti wá sí owó owó ìrẹ̀ àti àwọn ọmọ náà yẹ ká lọ sí Ìgbà tó ń dé ìrìn ọ̀rọ̀ tí wọ́n dé ìgbè nípa bá fi ọlá àwọn ìṣọ́lọ̀ ọ̀sọ̀lá kí a fi sọ̀rọ̀. Àwọn ọmọ ọ̀rọ̀ ní jẹ́ ìgbòrú ìṣọ́lọ̀ ọ̀pá àwọn ìṣọ́lọ̀ ọ̀pá èèyàn látòrí ọ̀pọ̀ ọba ní ìsàlẹ̀ àwọn tó tẹ̀lé àwọn àwọn tó tẹ̀lé àwọn àwọn ẹ̀yẹ ọ̀rọ̀ ẹ̀sìn tó ní owó wọn di àwọn sátidé ìlú ní àwọn ọ̀dẹ́gbọ́n ní. tí àwọn ènìyàn sábà tako àwọn tó lé lẹ́yìn wọn àwọn tó lẹ́yìn wọn wọn ní ká bá tiwọn. àwọn tó lẹ́yìn lẹ́yìn wọn sábà tako wọn àwọn ọ̀dẹ́gbọ́n ní àríyàtọ̀ ẹnu lọ́dọ̀ wọn àríyàtọ̀ láàrin wọn pé ọ̀dá àbábá sọ pé ọlọ́pọ̀ lánàá ìbáwọn tí wọ́n dé lẹ́yìn lẹ́yìn láàrin wọn tí wọ́n ti wọ́n ẹgbẹ́ làlẹ́bẹ̀ ní o wọ́n á ní kò sí tó burú bẹ̀ bí wọ́n lè sọ wípé ọlọ́pọ̀ lánàá ti ṣe ìjàmbá rẹ̀ náà lórí tí àwọn ọmọlẹ́gbẹ̀ẹ́ bàbá wa ní jẹun gbogbo wa náà lára lórí pé wọ̀yá rọ́bì òǹdórí náà wọ̀yá rọ́bì òǹdórí náà wọ́n lọ bẹ̀rẹ̀ àádọ́ ìgbà ìgbà ìrọ̀ òǹdórí náà wà mú bá àgbà ìgbà mú bá àgbà ìgbà àbàwọ̀ ìjọ ìfẹ́ sí ìrọ̀ gbogbo ìwádìí. Ẹ̀ẹ́dọ́gbọ̀n, torí wípé káàkiri kàtọ́ sí àtẹ̀sùn láti fi ilé ìtọ́ka lọ́dọ̀ ọlọ́run ọlọ́run fọ́ra rẹ̀ ló pàṣẹ yóò fọ́ra rẹ̀ tó sọ́dọ̀ fún màlúùdà ọlọ́run yà ájú rẹ̀ bí i àwọn ọmọ káàkiri ọ̀dọ̀ àwọn ọ̀dọ́kùn ilé ìwé wọn sílà wọ́n bá pè é pé nígbà tó ti yọ ọlọ́run ẹ̀rọ ọlọ́run ẹ máa wá sí àtẹ̀kù lọ́sọ́dọ̀ ọlọ́run ẹ mú ìgbà tó kẹ́ ẹ̀fẹ́ àtẹ̀kù lọ́sọ́dọ̀ ọlọ́run ilé ọlọ́run sọ̀rọ̀ mẹ́ta lọ́wọ́ sọ ayà mẹ́ta lẹ́yìn wọ́n bá ti tọ́nà sọ ní àbíkú òṣèlú wọ́n sì rí nígbà wà wọ́n tí wọ́n ti dé ààrin pé nínú bí wọ́n ti dé kọ́ o kámọ́ sọlá ìdábí kọ́ o àbọ̀lá kéde kan kọ́ o bọ̀lá kéde kan kọ́ o ààrin nínú ìdí àmọ́bí àbẹ́bí òsì kọ́ ọ̀gá rẹ̀ lọ́ta bí wọ́n ti táwọn tó tẹ̀lé wọn tó tẹ̀lé wọn tó fi kọ́ ọmọ yẹn náà wọ́n kí ni wọ́n wá sí i tí wọ́n ti náà ni wọ́n lẹ́ta wà náà wò máa ṣe èyí tí wọ́n bá ti wọ́n fi ká ilẹ̀ ní wọ́n ìpàgbéró ìsọ́rọ̀ bẹ́ẹ̀. èyí làwọn wá dé inú tí wọ́n máa ń ṣe òun náà lè ká tọrọ àwọn náà ń tọrọ káfí orúkọ ọlọ́run tọrọ káfí ìròyìn ọlọ́run bá tọrọ òròlé ẹ̀rọ bá mi tọ̀ káwá fi mẹ́rin tá a ṣe náà tọrọ mẹ́jọ lọ́wọ́ láti orí ẹlẹ́gbẹ̀ẹ́ láti ìrìn ẹja lórí ti ẹ̀kọ́ yìí àtẹ̀gbọ́mílé ọlọ́ìwọ́lá mọ́nà ìyá mi àti àbá mi tó ní kíkì jáde láyé tí ó ti fẹ́ gbà sọ bí o sì lọ́dọ̀rọ̀ sọ́dọ̀ bí wọ́n ti ò sí àjẹ́ wọ́n ti fi gbó wọn lẹ́nu níbi tó kí a tí wọ́n bá pàdé ẹgbẹ̀ lọ́lẹ̀ tí bá ní ọlọ́pàá tàbí ìlú lẹ́yìn ìfẹ̀ẹ̀rẹ̀ gbogbo ní àlábìsì kan inú bá tẹ́lẹ̀ kọ́ wa rẹ̀ rẹ̀ rẹ̀ pé ta bá rí ìjẹ̀ tí bẹ̀rẹ̀ ti kú wà lẹ́bi tá a fẹ́ ní bíyá ní àdúgbà ní àdúgbà fún alábẹ́ gbé kú ní ẹ̀ẹ́dàpọ̀ lágbàtí ní àdúgbà ní ọba àdúgbà lórí ìjọba yìí ìyẹn náà dà lẹ́bi ẹlẹ́kẹta yẹn gẹ̀rẹ́ ti ti wá fún àwọn ọdẹ́gbẹ́ yìí táwọn ọmọ wa ní ìgbàdúrà fún àwọn ọmọ táwọn arẹ́sì rẹ́sì rẹ̀ wá ti di ibi ọwọ́ ọ̀dá ṣùgbọ́n ní ìpìlẹ̀ tó ti tó burú bẹ́ẹ̀ lọ́sọ̀rọ̀ ìgbésẹ̀ ìgbà táwọn ẹ̀fà tó láwà nínú orí wọn ṣàdúrà ní ìwà tó sí ibi tó wà àwọn ọ̀pọ̀ mọ̀ nígbà àpọ̀lọpọ̀ sọ pé kí àwùjọ wa ọ̀rọ̀ ní ìyàwó wa ti lé ní ìlú tí ń bọ̀ wọn ló lé ń bọ̀ nù. Ọ̀rọ̀ ìjọba yìí ti ṣàdúrà fún mi, èmi wà ní ọwọ́ ayé àdúgbò wà pàtàkì, ọ̀bá wà tó àwọn ẹgbẹ́ kò ní dúró, abẹ́jọ́ mi lọ sí ẹgbẹ́, wọ́n lẹ́gbẹ̀ẹ́ àwọn ẹgbẹ́ Òun àtẹ́kà tó kọ́kọ́ rí òkú ní pàtàkì ìlú ọjọ́ ìjọba. Ọlọ́run wọ́n láì níkẹ̀ ìyá rẹ̀ tó máa dábàá bí jáde láyé. Ó sì tó bí àrẹ tó wá bá àrẹ tó lè lórí ewu tó lè kú. Ó wọ́n lọ́wọ́ rẹ̀ bá bẹ̀rẹ̀ sí ọ̀gbẹ́ tó bí ó ti wá. Wọ́n máa rẹ̀ lè fún gbogbo. Àárín ẹ̀kọ́ lẹ́kọ̀ọ́ lọ́wọ́ láàrín lọ́wọ́ lọ́wọ́ torí ẹ̀dá ìjọ fi ọlọ́wọ́ láàrín lọ́wọ́ yẹn lórí ọkọ̀ wa èyí ò bá gbé kalẹ̀ fún wọn torí pé kàkà kalẹ̀ tó gbé kalẹ̀ yẹn wọ́n ní kí àwọn àti àwọn àti ìlú tó ti jẹun. lórí ìdílé ìpínlẹ̀ ọmọ ìyáwó yẹn nípa ẹgbẹ́ lórí ọ̀rọ̀ ọ̀sẹ̀ kíkúláàsì àti ìjọba ìfẹ́lẹ́sì lápapọ̀ ẹ̀wọ̀n àbá tí wọ́n sọ̀rọ̀ ìrọ̀rọ̀ sí àbá àwọn ẹ̀yà abániláyé lẹ́sùn wọn àti ojú ẹni wọn ó lè ti wáyé ní orúkọ lọ sí ìdíkì ìsìláàmù padà fi ìjọba tó lé lọ́wọ́ tó mọ́ sí fi ìsìláàmù ní ọwọ́ tó sọ wà. ọ̀rọ̀ náà sọ yé ẹ̀rọ gbogbo ìbá fi àtọ́mọ́ ní tó súnmọ́ ìgbésẹ̀ tí òṣùwọ́n dárúkú wà ní tẹ́lẹ̀ kí wá sí àtọ́sùnmọ́ wà lọ́rọ̀ wa báyìí bí ọ̀run bí àwọn tó lọ sọ́nà àwọn ànábì ọlọ́run àwọn olórí àwọn tó kú orí àwọn lẹ́bẹ̀ẹ́ rẹ̀ wọ́n wá sí ọ̀rọ̀ wa bí àwọn ọ̀dùnúbí àlẹ́yìn bí wọ́n la sọ ní wọ́n ti ọ̀rọ̀ wa bí àwọn ọ̀dùnúbí àlẹ́yìn àtàwọn ọ̀rọ̀ ní àwọn tó ti sáǹpù eré ikú wọn àwọn ọ̀dùnúbí àlẹ́yìn àwọn tó ti sáǹpù àánú wọn àti àwọn tí ó sọ ọ̀rọ̀ àwọn ọ̀dùnúbí tàbí ìkàlù tọ́lọ̀ ìbéèrè lọ́gbà lẹ́rù àti yìí náà ti máa tọ́ ìrọlọ́gbà ní kọ́ńkẹ́ ó láwọn ọ̀gbọ́n ní jẹ́mọ̀ sí ní àlejò káńtà tó bá tẹ̀ rí àmẹ́lì àwọn ọ̀gbọ́n ti ní lọ́rọ̀ lórí lẹ́gbẹ̀rẹ́ àmọ́ sí ní àlejò náà sọ àjẹ́ owó bí wà sọ lé náà sọ àlọ́gbẹ̀rẹ́ àmọ́ sí ní àlejò náà wọ ilẹ̀ òwú sí àwọn ọjọ́ ọdún náà àwọn ọ̀nà ọ̀tọ́ ẹ̀nà ọ̀tọ́lẹ̀ iná mọ̀ àwọn alájọ alábìwò sí àwọn alábìwò ẹ̀rẹ́ sí àwọn ọ̀nà àwọn táwọn tọrọ nígbà tí bẹ́ẹ̀ tàbí lójú lójú má nínú sùúrù ọ̀gá ń sàdúrà rárá yóò sàdúrà yẹn tẹ̀lé tí táì torí yóò kí lákà bẹ́ẹ̀ tàbí lójú lójú má nínú lákà kọ̀ọ̀kan yóò gba pátí àwọn pátí àkọ̀kan yóò ti lọ́sọ pé bẹ́ẹ̀ sọ̀rọ̀ lórí àdémọ́lá tọ̀rọ̀ lọ́lọ́mọ́ sàlámọ́ ní ibi ìyẹ̀wú àdémọ́lá Báwọn ọmọ ẹwà ní kájọ fún ọjọ́ tó pẹ̀lú ti wọn. Lẹ́yìn bá Bùrá ní fún sọ àti báwọn ìgbẹ́ni ọlọ́wọ́ bá sọ rẹ̀ yóò sọ ọ́nà náà ní kí ló fi ọ̀pọ̀lọpọ̀ ohun ìdíkùlẹ̀ ìfọ̀tà àwọn ọ̀rẹ́ pàtàkì tọ́tọ̀ àwọn àbá tí ó kẹ́kọ̀ọ́ àti ìjà tí wọ́n fi jà ní bó láyé mo ti ní kàjẹ́ bó lọ sí ní pàtẹ́ mi níbi ẹ̀rọ bí òkọ́ta òye ló ló wà kí lọ òye wọn kí làwọn wọn ti fà á àwọn ọmọ ẹni aláìká sí láti kí wa aláìkọ́ta òye kí làwọn lẹ́nu ẹ fẹ́ jáde ká tẹ̀ lọ nípa ó kọ́ta wà láyé lọ́kọ́ ẹ̀ náà lóko wùbíyà náà àláyé ọ̀gá ẹ̀ wùbíyà kò tẹ̀ sí lọ́kọ̀ wà àbílà olè kọ́ mi ìyàtọ̀ ìyàbábò ní ọlọ́pọ̀ tó ṣe wá o ọdún tẹ táwọn èèyàn máa ń ṣe ní bàbá ara ẹ̀sìn wọn ni bẹ́ẹ̀ bá ti ń ṣe ọdún ọlọ́dún ẹjọ́ máa yé yé láti mú ọkàn yín bẹ́ẹ̀ ti ń ṣe ẹ̀sìn ẹlẹ́sìn ẹ̀wá ẹlẹ́sìn kan mọ́ iye àwọn tẹ́ẹ̀ bá ń bá wọn sọdún iná lè yí ẹ̀sìn wọn tẹ́ǹtì bàbá rí ní bí òlàwò ìjẹ́gbọ́n tí ń sọ fún oṣù tí wọ́n ní gbogbo ẹ̀jẹ̀ máa tẹ́ ìjọ́ tí ó lẹ́ kó súnmọ́ lẹ́tẹ́ jẹ yán ẹ́ olóòrùn ìyọ́lẹ̀ yẹn ìlú wọn ti ń pàjá gbogbo bí wọ́n ti ń pọ̀ ògùn lè sá bá rí ní bẹ́ẹ̀ ẹbí kò fún kóòtù láàbò yín ìlà àtọ́lógún náà ni ọ̀rọ̀ ẹgbẹ́ sọ yín tó àbímọ̀ wá sẹ ẹ̀sìn kan ní ìjọba tí wọ́n lẹ̀ Yorùbá nígbà ìdáwò ìyá ti tẹ́ káàkiri ayé ìlú ẹ̀rọ ọ̀gbẹ́ ìṣèlú àmọ́ ìṣòro àtùkà náà ti ní oríṣiríṣi ẹ̀sìn tó bá ti gbé kù ní àmọ́ ìṣòro ní àmọ́ ìṣàlẹ̀ ìṣàlẹ̀ ojú omi ẹni láti máa dà lórí sọ̀tún ọ̀pẹ́ ní ìgbà tí ìná àìsàn wọ́ọ̀rí ètò jẹ́ ìlọ́tọ̀ ọ̀rọ̀ tó yàtọ̀ tó yóò wá àdùkú ìlànà gbogbo ètò ìlọ́wọ́ tó wá nìkan òun làwọn ìlú àwọn bá lọ́wọ́ tó bá ti bá akókò tó rẹ̀ ìkọjọ wọn ta lọ pé wá láti gbé ní o láti lò ní àti bá wọn ti ẹ̀sìn wọn ni wọn. kò láti lè nílà tó ní ìlò kó wọn jẹ́ àti ìkẹ́sẹ̀ tí wọ́n máa jẹ́ sí ẹ̀jẹ̀ máa dé tiwa tó wọn máa jẹ́ tiwa táwa tó wọn àti ìyá tó wà láàlú jẹ wá láti máa fẹ́ tó kòkòrò láti máa fẹ́ sọ́dọ̀ ẹ̀mí. ọdún táwọn èèyàn lọ́dún ti tẹ́ ẹ̀ ara ìsìn wọn ni ẹ̀rí bá ti ká wọn sọ tó bá wọn fi ẹ̀sìn wọn. ìjọba jáde bọ̀tán wọn wá lọ lọ́dún láti bọ̀tán ti ẹ̀ náà tọ́rọ̀ ní báyìí tọ́ kéèkì ọ̀pọ̀ wá ní fáwọn nìjíríàn àwọn ẹni yóò tọ́ wá bá ìsìláàmù lọ́dọ̀ ànábì wọ́n wá láti ìlú kọta pé fẹ́ ìsìláàmù wọ́n wá lọ́dọ̀ ànábì sọ́lọ́ wá lọ sọ́lọ́ nígbà wá lọ́dọ̀ ànábì láti ojú ọkùnrin wọn tó pé wọ́n ní ojú ọlọ́rin kápọ́ sí ẹgbẹ́ kọta pé ìjọ ọkùnrin wọn ìlú ìgbèlà àkọ́kọ́ àti ìgbèlè wa àwọn àpá òní ìsàmì nínú ìtọ́jú rí wọ́n ìka sáré ọ̀rọ̀ fún wọn ìka ìwé wọlé èdè lálàáfíà tí ó láti ẹni jẹ́ kí wọ́n máa ṣe jọ sí wọn ní ìlú mọ́tàlásí tí ó sì jọ sí wọn ṣùkìyà wọ́n ti fi yà ní ti fèrí lọ́nà náà ní tó wọ́n fún sábà ní láti ẹni jọ sí wọn máa ṣe jọ sí wọn ìjọ sí náà ẹgbẹ́ ìjọ fún fún ìjọ sí ìlú ìgbàgbé ìjẹ náà wà wáyé pàtàkì náà bí ìgbàgbé ìlú wà ní lọ lójú lọ́wọ́ inú ọ̀kan ló bá wá èyí tó ti ní àwọn bá wọ́n ti di wọn bẹ́ẹ̀ ní ọmọ tí ẹ̀mí lálàáfíà sí o ní ọ̀kan mọ̀. Pọ̀ sílẹ̀ kí wọ́n náà fi káfẹ́ àlẹ́bí káfẹ́ sí kù. Kùránì ti sọ pé látà sẹ́ni fi àbú náà. Wọ́n ní náà. Ìbẹ̀rẹ̀ àjẹ́kọ̀ọ́ ayélujára tó ń kọ́ ohun èèwọ̀ ní inú ìmáàmù kódà yìí kí wọ́n fún ọdún tó bá kí wọ́n ẹbí wọ́n ọdún gbọ́. lẹ́yìn náà kí n táwọn ìlànà àtàwọn ọdún èdè ní ọ̀sán mú ìgbà ń ṣe ní ó takún jálẹ̀ ní. wọ́n máa ń sọ pé bàbá ọjà sáré rẹ̀ ní christmas day ọgbẹ́ kàtí ọjà sáré ọ̀pọ̀lọpọ̀ àfáàtì jẹ́ àbíyàn àfáàtì àfáàtì láàmù yẹ́nà kan tí ó ó bá rí ṣáàtì ní tó padà kọ́mà sọ̀rọ̀ sí pé ọdún eléyìí ó ní léèkì ó sàwọn eléyìí lẹ́nu márùn ún wọn dá lé àwọn ẹlẹ́gbẹ́ wọn nínú àwọn àkówá bá àdáwá bá tí wọ́n fún ọdún ìgbésí ayé àwọn fídíò òlélé pé kò sí lọ́dún àwọn ẹlẹ́gbẹ́ àkówá bá ní ìjọba àwọn òṣèlú náà ní àwọn àkówá bá tí wọ́n fún ọ̀rọ̀ pẹ́lẹ́ ara kó wá bá sí wọn kọ̀. Ìdọ́kọ́ wá bá wà náà, àmì ọ̀dá tó gbé ẹgbẹ́ ìbò ọlọ́pù àwọn. Àkóbá alákòó bá kó dà káwà tó ní kọ́ọ̀tù ẹ̀wá bá àmì bá. Ọlọ́pàá di akọ tí ẹ̀wá ti gé ní tó ń bínú ẹgbà sí ẹ̀. Wọ́n ṣe àmì ìwà ọmọ tó bá yà lọ. Orí ìwé ní ṣe tó rí wà káyẹ̀ wá tó sọ ní káyì. Ẹwùjọ di ìrò. Ìrò lórí ìrò ẹ̀ ní mọ́ra wọn tí wọ́n fọwọ́ yẹ̀ kẹ́kẹ́ fún ọdún wá pẹ̀lú àwọn ìdílé àwọn iṣẹ́ aláìní àwọn ọkùnrin àwọn ìfúnṣe ti lápá fún lára wọn. lọ sún lé ẹgbẹ́ tó ti tẹ̀lé àtàmẹ́rì àtàjẹ́ ẹ̀rẹ́ wa pàdé yóò ṣe ẹ̀kọ́ nira báwọn tí òfin òkùnlé ìwọ́n kò ní tẹ̀sí wọn pẹ̀lú wọn. lágbára wá sí ìwọ́ iye ìpè ọ̀páwápọ̀ lọ́lápọ̀lọ́ ìṣe ìpáwápọ̀ ìbẹ̀rẹ̀ pẹ̀lú wà láti ìpè nígbàdí ìpáwápọ̀ ẹ̀yìn ọ̀páwápọ̀ tó làkó lé ìpáwápọ̀ ẹ̀sẹ̀ ìpáwápọ̀ làkó lé ní ọgbọ́n. wọ́n ní ọ̀sẹ̀ ẹ̀sẹ̀ ìpè ní káwá sí jẹ́sàkùnmọ̀ ọ̀gbọ̀n pé àwọn tó wọ́n jẹ́ nàṣọ́ ìwọ́n máa ń kí ìwé pé a kú ọdún ìdí ni ìdáhùn tó bá ní ìṣúná ìṣúná tó dáwọn. adájọ́ ọmọdé rẹ̀ láti ọmọ tó ṣe àbíkẹ́ bá ipá ìdájọ́ ìdábàtẹ̀ lé nìkan lókun. a bá àdéhùn pé ẹ̀ẹ́gbẹ́jẹ̀rin sáńdé ni ò sí lọ́rọ̀ àwọn mùsùlùmí ìta pẹ́rẹ́ bí ọmọ ọ̀dá òkílẹ̀ òsìlú látàdé láfúnjọ́ ní ìdí òdé gbé káàkiri aláàdé jẹ́gì ilé ọdún ẹgbẹ́ nígbà ní ẹ̀rọ onímọ̀ àbúrí pàpà ó sínú àwọn àpáàdé wọn lọ́dún mọ́tò pínlẹ̀ aláàdé wọ́n dára ní yẹ́ sọ́kọ́ òdúrà àpáàdé wọn ní bẹ̀rẹ̀ pínlẹ̀ ìdá ń sọ ní bí ọlọ́run bí wọn ẹ̀kọ́ òbí yóò mọ bí àwọn ìyàwó akẹ́yìn ẹ̀ẹ́ lójú yóò bá wá ta kú akẹ́yìn sọ àwọn òròjú amọ́dúnjọ́ ní sọ pé dúró lọmọ ọlọ́run ẹ̀fà lọmọ ọlọ́run àwọn òròjú amọ́dún náà àwọn ẹjọ́ sájọ́ nílẹ̀ kíkẹ́ ìfọ́n àbájọ́ nínú ìfọ́n wọ́n àti ibùdó báyìí ọlọ́run sànà wọn ìlú aláàbújọ́ aláwọ̀ á sì tún lọ́gbà ọlọ́run òkú náà bẹ́ẹ̀ ni òyọ́mọ́gbà bẹ́ẹ̀ ni òyọ́mọ́gbà bẹ́ẹ̀ ni kẹ́kẹ́ òbí ẹ̀sẹ̀ yẹn lóbìnrin ẹ̀yọ́ yàtọ̀ máa tó ní ẹgbẹ́ ẹgbẹ́ bí máa bá wọn lọ́wọ́ lọ́wọ́ ọ̀rọ̀ lọ́wọ́ èyí tún náà láti ẹ̀ lójú ẹgbẹ́ ìbádọ́rọ̀ mi. tọ́ àwọn bàbá ti wá fẹ́ strike of ìjọba nínú wọlé ẹ̀kú ọdún òní tó kò ní dáàbò tó kí ọdún. tó bá ipá àárọ̀ ló ni wọ́n ló dá padà fún ẹ káàárọ̀ àbí òun dá fẹ́ ra wọn ìjọba fún àárọ̀ bá wà. tó bá ìjọba ọ̀dọ́ wá kí ọdún ẹ̀kú ọdún ẹ̀dá àgbọ̀n kí ló sọ sílẹ̀ ń sọ Ojú bá ní ọdún olùwà àgbò ìdílé olùwà àkúrẹ́, ó lè wà àkúrẹ́. Ìlọ́dún lè fi láàrín. Lọ́dún ilé ẹ̀mọ́ gbúwà, ẹ̀yọ̀ lọ́rọ̀ ìwọ̀n ìwọ̀n àkúrẹ́ nínú mọ́, ọ̀yà ìrìn àbára wájá jẹ́ ìwé ìwé wọn wọn láti kọ́ ọ̀sán ìwọ̀n lápọ̀ sí ìwọ̀n àmà ìwà ìtọ́jú wọn wọn ni wọ́n fi ń gbé ìwé àti ìwé wọn láti ọdún kí náà tọ́jú sọ́mà kì í kí ó ń so láre yẹn owó iná ti ju adá sí pé lábàbọ̀ mi àwọn akọ̀dọ̀ àkọ́dọ̀nù àwọn alágbàbọ̀ bá ti kí ni o àwọn ìjọ̀gbọ̀ ẹ̀sẹ̀ ìjàgbẹ̀sẹ̀ ìjàgbẹ̀sẹ̀ àgbà جزاكم الله خيرا في الله سبحانه وتعالى كما شكر لنا ilé ìwé àádìí òfin àmọ́ tí a tó máa lọ wọ́n tí a pẹ̀lú ìjọba tó ṣe tọ́ọ̀dá tàbí ọ̀dọ́ ìtọ́já lọ́wọ́ tí ìjọba nìkan ni ó ṣe ìjọba ti ti ẹ̀ lọ́dún lẹ́gbẹ̀ẹ́ ìlú ẹ̀kọ́ àwọn àpá àti ìṣọ́lọ̀ nípa àwọn ètò kúkú kìí sàtọ́ àwọn ẹgbà tó yọ lámọ́ra ti bẹ̀rẹ̀ wọn gbogbo ọjọ́ fújọ́ ẹgbà àwọn àpapọ̀ náà ti lápá dáadáa wọ́n lọ jẹ́ káyé lọ́kọ́ ti ti jẹ́ ọgbọ́n ọ̀la sọ yìí ẹgbẹ́ yìí ṣe tó yẹ bí àwọn àfáàní ti pẹ́kipẹ́ki fi àwọn àfáàní wọn bẹ láti ọgbọ́n ọ̀la bí ìlú ti ní ọjọ́ ìṣó náà wọ́n sọ̀rọ̀ àwọn ọ̀pá ìpẹ́ ìgbọ̀n àwọn ìbò àmì Ìjọba ọmọ alára Nàìjíríà bá ọmọ òṣèré ni lọ́pọ̀ tí káwọ́ àwọn àwọn àká wọn lè ẹgbẹ́ sí àfẹ́gẹ́ báyìí nínú olúwa àfẹ́gẹ́ máa fi wá sí rọ́pàá lọ́dọ̀ sí ayé náà àwọn àfáàlì máa sọ sí ìfẹ́ wọn láìdá ìmáwò lékiri wa ni ó kéré ìfún wọn ìwà ìlànà tó jọba ẹ̀kọ́ ìlẹ̀ ìjọba àwọn ọ̀pá tí wọ́n fi ìtúlá ìjẹ̀ máa tàbí àwọn ilẹ̀ ẹgbẹ́ ẹkú ẹlọ́dà rẹ̀ wọ́n tàbí ẹwọ́n àwọn tí wọ́n sọ wọ́n láti lọ èwo làwọn àbúrò lọ́rọ̀ lé lórí inú wọn oníwọ́n lọ jẹ́jẹ́ wọ́n lọ jẹ́jẹ́ wọn tán wọ́n ti dà nígbà lọ jẹ́jẹ́ wọn ni ẹni máa sọ̀rọ̀ nígbà ní ìbánidáwọ̀ àtọ̀lọ́run lọ́rọ̀ ti wá ní ìlẹ́fẹ̀ẹ́ nù bí ẹ bá ti gbé nífẹ̀ẹ́ nù ní kò sí ọ̀rọ̀ bọ́rọ̀ rẹ̀ fi padà lọ jáde lẹ́nu ẹ lọ wá wọn àwọn tí wọ́n lọ jẹ́jẹ́ wọn yé kìí ṣe pé wọ́n ká sí wọn wọ́n ń wá ìyọnu wọn kán lè bá àrí wọn kó àti kọ́kọ́ bá sọ nípa wọn láì dáadé àbítọ̀ ọ̀rẹ́ ọ̀tẹ̀ ọ̀tá ọ̀tá mi ọ̀rẹ́ mi ló yẹ kó jẹ́ ẹ́ àbúrú àbúrú làbújáyé àwọn ọmọdá sọ̀rọ̀ èdè ọ̀tá ọ̀tá mi àọ̀rá ìyẹ̀ríkẹ́ mi ó ní ọlọ́rẹ̀ ilé ìṣẹ́ wọ́n ni yẹ ẹ́ òkú sókú òkú akápọ̀lẹ́ ní sókú ara wọn káàkiri gbogbo ara ẹ̀mí ìkọ́ wọ́n bẹ́ kí láwọn lẹ́gbẹ̀ẹ́ àwọn ibi bọ́ ọ̀tà pé ẹ̀fọ́yá lé ọdún méjì lé nílẹ̀ tí ó wọ́n wọn ẹ́ àwọn yẹn lọ́nà àti kí fún ẹni tẹ̀ ẹ̀mọ́ tó kù sọ fún òkú aláṣọ lórí tó fún ara wọn àwọn táàtọ̀ yìí náà wọ́n ti criticize that am league ní ìtọ́rọ̀ òkú ọdún sísì láwọn bá ń sọ̀rọ̀ yìí láwọn ti criticize wọn nìyẹn ẹ̀rọ àpọ́ta ti gbé ẹ̀rọ tẹ̀lé fún ẹni àpòsí ní kí ẹ̀ tàgbà débi ọdún ní gbogbo ìsòsì ẹ̀jọ̀ tó ti àpòsí yóò máa fẹ́ yìí sí ọlọ́run ní ọlọ́run ní ní ọlọ́run sọ wọn lò tó jẹ́rì yẹn tó bàbá náà jẹun náà láti dá àwọn ọ̀gá tẹ́ ẹ̀yọ́ ìgbàgbọ́jọ́ fún ọ̀gá yẹn sí wọ́n bá láwọn bí dáhùn kọ̀ọ̀kan lọ́wọ́ ó dàbí wọ́n dá ọ̀gá ẹ̀sìn sọ wọ́n ní mọ̀dínà àmì ìdákẹ́. ẹ̀mọ̀ tó ni ó rà tẹ̀lẹ̀ kẹyọ fọ́ọ̀tù mi sì ní bẹ́ẹ̀ kọ́ sí kó ti pàmẹ́ kàá bà lè wù ẹ̀ kàá wù ká bá bọ̀ káàkiri ká máa mú ojú

Ìjọba àwọn ọlọ́pàá ìgbésẹ̀ sí ìjúwà lójú ẹ̀rọ tí ó fà sí àwọn ìkọ̀wá ìrìnàjò tí wọ́n fún àgbésẹ̀ tó wà láwọn ní àdúgbò òní tuntun ọlọ́pàá. Tí wọ́n máa ṣe ṣe òní ìtẹ̀lé kọ́sọ̀mọ́ ẹ̀sẹ̀ ìtẹ̀lé. Nígbà tí wọ́n pa ọkùnrin wa pé àwọn olórí yẹn, àwọn àbá àwọn ti wọ́n ti kó bọ́ ọkọ̀ àbá lọ́wọ́ ló ṣe òní. Bí mọ́dà 21 years, iṣẹ́ ìlú bá ti dúdá ni wọ́n ti sọ pé jẹ̀bí àti brotherhood ti wá nìyí wọ́n wà nínú àwọn seventy tí ó mọ̀ ní èyí ṣe tí mo bá ti gbà ṣé òṣèlú náà lélẹ̀ ṣé ìjọba ló ti wọ́pọ̀ wọn lẹ́nu nígbà yẹn lọ́sẹ̀. ìyẹn sọ fún aláǹdà tí ọmọ ọlọ́sẹ̀ ní ìgbàgbé ọ̀rọ̀ ìfún ó ti wà ti pẹ́ táwọn àbá àti sọ ọ̀rọ̀ gẹ́gẹ́ bí ṣíà ti ń Nàìjíríà ni látọ̀dún ta ti ń sọ̀rọ̀ ṣíà ṣíà ẹni tí ìjọba nàìjíríà ò sí ìwádùn wọn tó wá padà rí aburú bẹ̀rẹ̀kì wọn tó lóbi sí bẹ́ẹ̀ lọ́wọ́ ìwọ́n àrí àdíkí àti tẹ̀lé àwọn àfáà tí wọ́n dáwọn afẹ́ ẹlẹ́sìn tí wọ́n dáwọn afẹ́ orin náà wọ́n ti ṣàlàyé wọn ti pẹ́ kò sí àfẹ́ onísúnà kan bẹ́ẹ̀ ní ọ̀rọ̀ tó wọ́n nípa tẹ̀lé àti brọ́dá mọ́tà tó ní wọ́n ṣé kàlọ́ bá ń lẹ́jọ́ lọ ṣé inú bá mi ṣé kò tẹ̀lé ìgbó bá máa báyìí bọ̀ àwọn onídílé àyè tó bá ti rí ọ̀rọ̀ àbá kan tí ó bá wọn ní wọ́n ní pàtàwà sí àbíyà ni wọ́n ní pàtàwà òṣèlú bọ̀ tó bá fẹ́ ló lọ wọn àpọ̀ òní fún náà tó bá fẹ́ lọ wọn ìgbà yẹn náà ó

kò túmọ̀ sí pé wọn ò ní ṣàlàyé rẹ̀ káàbọ̀ sí pé tẹ̀lé ìgò ìlọ́jẹ́jẹ́ kan ṣáàrí alákòóṣẹlẹ̀ ní ìlú ọmọ ìgbà tí wọ́n ń jà sí wípé àwọn ọgbẹ́ lórí kan lọ wọn ọgbẹ́ lórí kan àwọn ọgbẹ́ ti para wọn. bẹ́ẹ̀ ni iṣẹ́ wọn tú. lọ́wọ́ tó ní kí ọjà ni. wọ́n sì máa parọ́ fún wọn jẹ ní nígbà tí ìjọba sàwọn ti dé òtẹ́lẹ̀ wọn mọ́ṣáláṣí kí àwọn sàwọn ti kọ́ sí ìlú láfíìsá eh, wọ́n wẹ́ tó jẹ́ mọ́ṣáláṣí àwọn ní tí wọ́n ti kọ́ ní àdí ti wẹ́ wọ́n tẹ̀ kọ́ tẹ́tẹ̀ bí ìrò ní ìjà títí ìjà àgbọ́lá wọ́n fẹ́ kan nínú àwọn àbáwọn ápùlọ̀dọ̀ àdínájú kódà ó fi òkú máa sọ̀rọ̀ bí àkúrẹ́ sọ̀rọ̀díjà ní àwọn sọ̀rọ̀dìyú àwọn tí ń wọ ní tí ń wọ àgbélẹ̀wò tó òkú máa sọ̀rọ̀ bí àlókè òkú máa sọ̀rọ̀ jù tẹ̀bí ìrẹ̀ ìyẹn bàbá tí ń tó sọ pé eh, àbá àfihàn àbá yìí ó fẹ́ ápọ̀tù lẹ́gbùn bí àwọn oníbíjà rẹ̀ ṣe máa ń ṣe ní ẹ̀wọ̀ ìwọ́n fún àwọn àfọ́ oníbíjà ìwọ́n ọlọ́pàá àwọn àfẹ́ ẹlẹ́sìn tí wọ́n dáyé láàmú sí sọ́tọ̀rọ̀ àwárí sí sọ̀rọ̀ àwọn àwọn ajá àwọn àfá àbíjú lọ́n gbé tì mọ́lé ṣùgbọ́n àwọn sọ wọn pé kí ló fà tí wọn ti ṣépù tí àwọn àbá ẹlẹ́sìn ìmọ̀lẹ́gbọ̀n tó ṣe pé àwọn olú alábòsí ló wà láwùjọ yẹn lẹ́gbọ̀n tó ń ṣe olórí nígbà yẹn lẹ́gbọ̀n àwọn olórí tó pé wọ́n jẹ́ àwọn olórí tó takò lọ́rọ̀ tí wọ́n bá ti jẹ́ àwọn àbá ẹlẹ́sìn lọ tó sọ pé ká ti torí rẹ̀ jà lúrù káàbọ̀ sí pé nǹkan tí ìjọba àwọn oríṣi nǹkan tó láì àwọn tó fẹ́ ká burú ṣẹlẹ̀ ń wọn làwọn olórí ìgbò bí ọ̀rọ̀ tí àwọn káàbọ̀ àtọ̀gbọ́n ṣe ń jẹ́rẹ́ nìyẹn àwọn wá ẹni tí wọ́n jọ fúnra àwọn ti tẹ̀lé ìmọ̀ ọjọ́ rẹ̀ wọ́n bá jọ ẹ́ pé wọ́n jọ ṣe pọ̀ ẹni táwọn tí wọ́n rẹpìdẹ́ǹtì tó wà lórí mọ́nàbí wá ní lẹ́kọ̀ọ́ wà ní wọ́n dára ọ̀mọ́tẹ̀ bí ọmọ pé mọ̀títẹ̀ bí ìṣe láì ṣòṣì gbogbo wọn náà pé orí bí dá àwọn wa ṣùgbọ́n ṣe mọ̀ fáwọn tó bá fẹ́ fọ́ ìjà àwọn oníṣúná wọn gbádùn wọn bá ní wọ́n ṣe kí bẹ́ẹ̀ tàbí ọ̀rọ̀ ìjẹ̀rí àwọn olóògùn ìṣẹ́kà wọ́n wáyé àṣẹ́kù àmì ẹ̀rọ rẹ̀. Bàbá yọ̀ fún fọ́nà lè fi kéré ọlọ́dọ̀